الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار أبقكم ولو ذلك لكيالا أبا لدرا له أبا لا من مريضة أبا تشريك إكافة خلق الله قاطبا أن يكفي الله lájùlọ nínú gbogbo wọn ibi kó máa bá ànábì tírìbì wípé ní agbára eléyìí ọlọ́ọ̀bà àlejòlá ó fi ọwọ́ ra ìbára àbí bàbá wa Adam ó wá kú gbogbo àwọn àrọ́mọdé ọmọ rẹ̀ dá okùn wọn jáde. وأشهدهم على أنفسهم هو تنزل يومي يا روى كم جبل أبا لتلقى هو gbogbo ọmọ ànábì adámọ̀ sí gbogbo alátàmbẹ̀nú ẹ̀ ọ̀nà ni ala rọ́bìkùn ǹjẹ́ ìmí kọ́ bí ọlọ́run ọba yín ǹjẹ́ mi kọ́ lẹ́yìn tẹ́lẹ̀ máa jọ́sì fún pọ́ọ̀lù bẹ́ẹ̀ ni gbogbo ọmọ adámọ̀ wọ́n gbogbo yín pé bàdá bó ṣe rí náà nìyẹn ajẹ́rù wípé dájúdájú ìwọ náà lọ́lọ́run ọba ìwọ náà làá máa jọ́sìn fún ọlọ́run àṣẹ lẹ́yìn àtẹ̀kùnrin yóò mọ̀ ìkìyàmà ìnàkùnà àdàwọ̀ fìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ yẹn má jẹ́ ìyọ lọ́jọ́ gbẹ̀yìn àkìyàmà láti mọ̀ tó bá yìí pé ọlọ́run àmà àmà ń ta torí àwọn afílẹ̀ ayé kò gbé wa rárá ni ọlọ́run ti lẹ́bùn gbogbo ọmọ ẹ̀dínyàn pátápátá látòkù délẹ̀ látara ìjẹ́jẹ́ tó náà máa lágbà lọ́wọ́ wa. ọlọ́run tó tẹ́ wa mọ́lẹ̀ pátápátá pẹ̀lú ọ̀yà tó tẹ̀lé wípé àwòtẹ́kùnù àbí tẹ wọn mọ́tọ́ náà lọ́jọ́ àwọn ọ̀sẹ̀ àmọ́ wípé iná máa aṣùrákà àbá òdùnà àwọn tí wọ́n bá ìwọ òun làwọn bàbá ọkọ̀tọ̀ olùkúnlá bí máa ṣé èrè ọlọ́run ọwọ́ àti wá ọ́fí wá jẹ́yà ọ́fí àjẹwá látara àtìṣe sí àwọn bàbá wa tí wọ́n ṣe àti bàbá wa àti bàbá wa bàbá wa àti bàbá bàbá tó ti bẹ̀rẹ̀ ọlọ́run fi gba ìjẹ́jẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá ìjẹ́jẹ́ kí ni ìjẹ́jẹ́ lórí ayé látara ilé بعدين تعالى إسمعنا صادق إياد بن شمار رضي الله عنه قل إن شاء الله ان صفار عن بقى يتبع علم وبقى يطلق إني خلقت عبادي حنفاء كلهم وأعطتهم شياطين فاجتلتهم عن دينهم وحرمت عليهم ما أحلمت لهم àwọn isi oṣù ọlọ́run kan wípé ọlọ́run ọba àlejò lọ́tọ̀ wípé èmi ọlọ́run kọlọ́tọ̀ ìbáàdì àkùnlánù mo bá gbogbo àwọn ẹrú mi pẹ̀lú àdámọ́ tó èyí là ń pè ní kíkọ́ àdámọ́ nàìjíríà àdámọ́ ọlọ́run ni mo tọ́ gbogbo pátápátá wọn akẹ́kọ̀ọ́ ìṣẹ̀yà tí amúgbà tó yá ṣẹ̀tọ́nù padà ń rọ́ọ̀lù wọn fẹ̀sùkẹ̀lẹ́kù wọn máa ń bi níyì ó wá ń gún wọn lórí kúrò níbi ẹ̀sìn mi ó ń gún wọn lórí kúrò níbi orí àdámá dá wọn lé lórí àwọn kẹta ṣe léwọ̀ fún wọn ó ń kọ́ lẹ́kọ̀ọ́ àwọn kẹta ṣe lẹ́kọ̀ọ́ ó ń ṣe léwọ̀ fún wọn ẹ̀yìn bá àgbà wọn. a máa rí ìdùnnú nínú ọ̀rọ̀ yìí pé pàtàkì torí ìṣẹ̀kùnlá torí ẹ̀bẹ̀ ilé ayé òun náà ni jẹ́ tẹ́kọ́ náà bá àlejò látọ́gbà lọ gbogbo àlá òun náà ni àlẹ́ ìbádà nítorí ìjọsìn nítorí ìjọsìn eléyìí ó máa ń ṣe pàtàkì ká mọ́ra wa létí gẹ́gẹ́ bí mùsùlùmí onígbàgbọ́ òdodo torí wípé ìtẹ̀lẹ́lé ayé tí ò ní yé máa tẹ́lẹ̀ èyí tó sọ wípé ọlọ́pàá ìjọba ló ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba dẹ́dà látara eléyìí àìmọye ọmọ ẹ̀dẹ́ èèyàn ni wọ́n sọra wọn dìdàkudà èyí bá rí àbí ìtàgbé tí gbọ́ láwọn tó ti wípé wọ́n ń tẹnu ọmọ ọmọ jáde wípé tọ̀ ìgbà tí àdánwò tó wá bá lé ayé báyìí lórí ọ̀rọ̀ coronavirus ìjọ tí wọ́n fi mọ́kọ́lásí ìjẹ́ náà lẹ́lẹ̀ ní ìháǹdì ìjẹ́ mùsùlùmí ààrẹ ẹnùtọ̀ ó ti jọba tó fi mọ́kọ́lásí kí n tó tún máa kí ọmọ padà ara wọn tó ṣe wípé ní à tí wọn bá ti fi mọ́kọ́lásí o àwọn náà ní kí wọn máa ní kòjọ tì má ẹ̀dá àbàlá ìta máa bèrè lọ́wọ́ ara ní pé ṣé ìjọ ti àwọn mùsùlùmí orí mọ́kọ́lásí nìkan la máa tàlé lórí ó túmọ̀ sí pé wọ́n ti mọ́tọ́lásí wọ́n ti mọ́tọ́lásí onímọ̀ ṣe ìdájọ́ àjọ ti kọ́ náà àbájọ ti kọ́ náà. ó lè náà mùsùlùmí tó jẹ wípé oníjọ́ ti fàtọ́bẹ̀ ṣe kọ́ náà àtà Ramadan títí tí Ramadan ló fi ṣe kí ni ló fi dé. tí Ramadan bá ti dé òun ti kí ni ó ti bùkún ní padà. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìṣe sí àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn. àwọn kọ̀ọ̀tà ń pẹ̀lú ìjọsìn tá a fi ń jẹ́ mùsùlùmí. Èyí wípé ìjọsìn ló ń bẹ lábẹ́ ẹ̀sìn. Ìjọsìn gan-an òun náà ni ó fẹ́ wá di mùsùlùmí. Ìjọsìn ní òun ni tó rújú fún ọ̀pọ̀lọpọ̀ wa bá ń pera ní mùsùlùmí náà. Wọ́n ṣe ti mọ́tíráṣí tí mùsùlùmí gbà pé òun ò ní jọ́sìn mọ́. Wọ́n ṣe ní wọ́n ti mọ́tíráṣí tí mùsùlùmí gbà wípé ó dà òun náà fi hàn yìí àìjẹ́ mùsùlùmí o owó tí o mùsùlùmí o àmọ́jọ́ kọ́lá ti fi olówó àwọn tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àjẹ́ wípé a àjọ nípa ní ìdájà ìjọ ti fọ́lọ́ wọn dẹ́dà àjẹ́ pé àjọ ọkàn ó gbọ́ ni ó ní àbàwọ́n tí àjọ kọ́lá ti ń olóògbé lẹ̀ ń wò ẹ̀ wò kalẹ̀ gbogbo ẹni tí àwọn ọkùnrin báyìí tó bá ti dàrú kú àti fún àwọn nǹkan tí ó máa bẹ lórí ẹ̀ yóò àti ká túbọ̀ máa rárá wa létí pàtàkì ìntí àlẹ̀ ìbáàdà tó jẹ́ ìjọsìn pàtàkì tó jẹ́ kí ni àkíkọ àlùfẹ́dádà pàápàá ìjọsìn kí ni ipò tí ọlọ́run bá dẹ̀dá tó tó ìjọsìn sí nínú àlámọ̀rí gẹ́gẹ́ bí mùsùlùmí. àkọ́kọ́ eléyìí ó máa ń yọ ní agbẹ́rinlẹ́gbà kan tábọ̀ máa fi ojú ìpìlẹ̀ yìí tábọ̀ máa fi wo ìjọsìn. pàwọ́lẹ̀ àkọ́kọ́ ni العبادة إن انجاب تاريني غاية الكبرى الذي من عجله خلق العباد انا ده خبر يلوني إن العبيطي انجاب إن انجاب تاريني كما شيء ومجيني غاية القبرى انجيتو فين جاجنا انجيتو فين جاجنا tí a tẹ̀lé kan pé òun náà ní kí ni aláàbẹ̀kùn asma nítorí nítorí tó ṣe wípé òun ló má jù pàtórí ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ èèyàn sábàbí wa lórí ayé every other thing gbogbo àwọn nǹkan tó kù pátápátá wọ́n rọgbà yíká ìjọ tòtọ́lọ́run ọba ọba dẹ́dà أرون دخل إلى في سورة دارية أرون وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يسألون إن الله هو الرزاق ذو القوة المتين إن يجي نصيب القوة فرغتا الله أني أعدام جميل الأعدام إيديا جزء قشكيني جزء قشكيني جزء قشكيني الله أعدام الله أعدام رجل الله عنه abúlábà bá ti ní ilẹ̀ ìyà àbùdín ayé ilẹ̀ aliyé kírù bí ìbáàdà sí tọ́wọ́ àmì àwùkárì ha àgbẹ̀rẹ̀ bí ẹ̀bẹ̀ làdánù jẹ̀mú bí o sọ wípé kọ́ wá fi ìjọ nìkanlọ́ tó wá fi rinlẹ̀ wọ́n fẹ́ mi wọ́n kọ̀ mi eléyìí number one goal eléyìí number one purpose káàkiri ẹ̀dọ́mọ̀ tayé tábà fi rí establish gbogbo àwọn ọ̀gá tó kù yóò àmọ̀ tẹ̀lé yóò máa tẹ̀lé bọ̀ wá òtún bá ń tẹ̀lé bọ̀ wá yẹn ọkàn wà máa balẹ̀ wà ìyá tẹ́lẹ̀ yìí bá ti wó gbogbo tó kù tọ́ nàìjíríà wá ṣe láyé kò ní dáadáa mọ́ o òde ló ń bọ̀ wá owó ló ní ni ọmọ ló bí ni aya ló fẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ipò ló bí láyé nígbà yìí ni tí ọ̀rọ̀ ìjọsìn fọlọ́ tó bá ti kúrò níbẹ̀ ó ti di òfo òtún bá ń fẹ́ ó ti di máa lọ́wọ́. sòrílẹ̀ ni nǹkan àkọ́kọ́ tá a mọ ojú tá a mọ fi wo ọ̀rọ̀ ìjọsìn fọlọ́. mo ráyè mi ò ráyè ọ̀rọ̀ yẹn kò yẹ wọlé. wọ́n ti mọ́tíráṣí wọn àti mọ́tíráṣí ẹ̀hẹ́. ìjọsìn yẹn bọ̀rọ̀ dúró ó bọ̀rọ̀ wáyé sábìlì. eléyìí ni àkọ́kọ́ táàmà fi wo ń dáńpẹ̀lẹ̀ àlẹ́ ìbáàbà ojú àkọ́kọ́ tàbí àlàálọ́ ojú ẹlẹ́ẹ̀kejì táwọn máa fi wo ọ̀rọ̀ ìjọ kòtọ́nà ọba dẹ́gbà òun ní pé àlẹ́ ìbáàbà tẹ̀sùmọ̀lú hayatu ìsáàlì kùláhà àkùwálùú wà àfàálùú harakatuhu wà sakanatuhu ojú ẹlẹ́ẹ̀kejì táwọn máa fi wọ́ọ̀sì ní pé ẹ̀sìn ìjọsìn kan lọ́wọ́ ọba dada oṣù ó kó gbogbo ọmọ ẹ̀dín pátápátá gbogbo àlámàrí wa lórí ilẹ̀ ayé bá ń bẹ́ nú ẹ̀ ẹ̀sìn sínú a ti apá kan a ti àwọn apá kan á nínú àwọn nǹkan tí wọ́n ti bá wọn sọ̀rọ̀ bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn lórí nígbà yìí wípé nígbà ń pè ní ìjọsìn ìṣẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn sínú kò yọ ọ̀kan kálẹ̀ ń bẹ̀. torí pé àwọn mùsùlùmí tó bá débi náírà kátà rẹ̀ tó bá ní ọlọ́run kan wípé ni ẹ̀sìn mùsùlùmí lọ bá nígbà yóò ṣe mọ́tọ́láṣí àfẹ́jọ́kàṣẹ́ ẹni kó di mọ́tọ́láṣí tí bó ń sọ ní wípé ẹ̀sì tí tó ń gbọ́ ìpẹ̀lẹ̀ ẹ̀sìn ní wípé inú mọ́tọ́láṣí ló wà kò gbà wípé àmọ́mọ́ ní ẹ̀sìn ó wọ kọ́rọ̀ kápá tó ń ṣe àárín mi kìí tó fẹ́ fẹ́yàwó yóò fẹ́ fọmọ lọ́kọ wọ́n máa lọ sọ́dọ̀ ẹ̀bá ń yẹ̀ wò pé lọ́jọ́ àgbéta yìí wọn tó bára wa mú kò gbà wípé ẹ̀sìn nìkan kan ṣe pẹ̀lú ṣàyàtù bẹ̀rùdíyà yẹn àti oríṣiríṣi bẹ́ẹ̀ tẹ́ máa ráwọn mùsùlùmí tó ṣe wípé wọn àgbà wípé alámọ̀rí ayé àwa ó ń bẹ lábẹ́ ìjọsìnkọ́ náà bá ní kíọ́lá torí dàbí òní bẹ́ẹ̀ kọlá òní bẹ́ẹ̀ àwọn bá ní kíọ́lá ọba dédà tó fún wa pé orí anábì tó fún wa kúrú inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin لا شريك له وبذلك امر وان اول المسلمين قالوا يا بني ادم ان الصلاه اعلي من انت صلاه والنطقي يكون لنا انت صلاه ومحياي في تسميني ومماتي اتوكوني لله رب العالمين الله بعمل بجوه هو لا يقول له bẹ́yìn ìlọ́sù wọn làárẹ̀ láàrin káfọ́ àbíkáyè ọlọ́run ti kó gbogbo àlámọ̀rí ẹ̀dá sínú ẹ̀ ètò ọba bẹ́ẹ̀ fẹ́ pẹ́ẹ́sì kan òun ṣe rẹ̀ ni o ní ìmọ̀ yíwa wípé ẹ̀sìn ìjọsìn fọlọ́run àmì ìbádọ́sù ìjọsìn fọlọ́run yìí ó kó gbogbo àlámọ̀rí wa ó kó gbogbo ẹ̀ sínú tí nǹkan tí òun ní gba nǹkan tí òun ní bẹ̀ yálà ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní yálà àwọn ìgbésẹ̀ kan ló wá ní gbogbo bó ṣe lè wù tó jẹ́ ẹ̀sìn yóò ṣe kí ni yóò dúró àmọ̀jọ́ kù fọ́lọ̀ àmọ̀jọ́ kù fọ́lọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ojú tá a máa ti wo ìjọ́kù fọ́lọ̀ ó ní wípé ìjọ́kù fọ́lọ̀ parí hakun wájib alẹ́ làádì àtàyàwó hakun أو لازم على العبد حتى يموت مطلقا به حتى يموت ìta ṣe fọ́lọ́run lẹ̀sìn a ṣe ti dípá àti jáde láyé no break kò sí break gbogbo ọlùdé ẹ máa rí ẹwọ́n bẹ́ẹ̀ bá ọmọ tuntun bí tẹ́kù kí o àwà láìmú kí o mo títà rọ̀ kí ló ṣe ti ọ̀sán yẹn ẹ mo bá títà rọ̀ ẹ fi ẹ̀yìn nígbà tí mo títà rọ̀ ah iná الله iná ló láàrin wáyé náà lóòrọ̀ ìjà o. tó ń tẹ kí tààrọ̀ yẹn ó yẹ kí ẹsẹ̀ kọ́kọ́ yé mi yóò tún máa bọ́ níwájú mi. tó kí tààrọ̀ ó gbọ́dún dé lọ́sàn-án ta lẹ́yẹ. ó ń bẹ náà mo sì ní èyí èyí tí mo mọ̀ dájúdájú tó mọ̀ dáa dé yóò gba ìkan níbẹ̀rẹ̀. tó bá gbà àárín yóò gbà kan tó bá dé ìparí yóò bẹ̀rẹ̀ kan aláàjì ni. tẹ̀ ọ̀pọ̀ ìrẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ ọ̀pọ̀ ìkú ní ẹ̀yẹ ni tẹ̀wọ̀n pé ó ń ṣe àlámọ̀ ìwé ara ẹ̀ ń ṣe lóko nígbà tí ọmọ pépà àbómọ́wó ó wá tọ́ lóti ó wá ń gbé wá rẹ̀ nínú ẹ̀wá ń dùn. ẹni tó ń jẹ́ ẹ̀sẹ̀ ìjọsìn tá a ṣe fọ́nà a ṣe é títí tá a ti jáde láyé lóbìrè èyí ó máa ṣe lọ ni ọlọ́mọ fún àmbúrẹ́kì nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa kódà àmbúrẹ́kì tíṣẹ̀ rí àmúwádọ́ èèyàn bọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ ọlọ́ọ̀bà àlekèrè ó sọ fún àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni wá àbújù rọ́bà hàtà yà sí ẹ̀kọ́ ní òkè tí ó sì fún ọlọ́run ọba rẹ títí tí màmọ̀dájú fi dé àwọn àfáà ní màmọ̀dájú náà ní ikú àwọn ní ayé ọlọ́run náà amánú ìsàkùnláha àkọ́tùkọ̀ síyìn wà látàmùtúnà ilẹ̀ wà á ń tó mùsùlùmọ́ ọlọ́mọkùnrin nígbàgbọ́ òdòdó ẹ̀pá ìrọ̀ ọlọ́run ọba yìí bó ti tọ́ àti bó ti yẹ. ẹ ẹ wá bọ̀rọ̀ jáde láyé ẹ ẹ bọ̀rọ̀ kú ilẹ̀ wà á ń tó mùsùlùmí àti kẹ kú ní mùsùlùmí. lẹ́nu tí yóò ṣe máa bẹ̀rù àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni onídìbò ṣe rí nínú àlámà rí ìjọsìn fọlọ́wọ́ bá dẹ́dà onídìbò nǹkan bí ẹ̀kọ́ máa rẹwà onígbà tí èèrà kọ́rin ní ìjọ́sìn fún ìṣèfọ́nà kò ní fi àyẹyẹ lẹ̀ rárá àtọ́ tó kò lùkó kéré mà. ìbáṣọlá ojú pọ̀nà mẹ́ta ó ṣe pàtàkì táàmù ní ṣe kí ni táàbí ṣe ìpínlẹ̀ lórí àyẹ̀ ìbáàdà ìjọ́sìn fọ́nà wọn bá dàdà. ìgbà ní wípé àkọ́kọ́ nítorí ìjọ́sìn ní látòrí ọ̀dàlẹ́ ayé ọlọ́run ní pé ní ẹ̀ka òṣèkọ́lé láyé ọ̀nà ṣe wọ́n ra mọ́tò lọ́dọ̀ ṣe ra mọ́tò wáì olóòtú kó rí ẹ lórí ẹ àmọ́ ò ṣe gẹ́ẹ̀sì kọ́nà torípé tó kúrí ẹ̀wà ní ayé ó ṣe ti láre ọlọ́run gbé ìnáwó ẹ̀ lórí ilé ẹlẹ́kìtì ní pé ìjọkùta ríòrì ó kó gbogbo àlámọ̀rí ìtẹ̀mí wa láì yọ ọ̀kọ̀ta láì yọ ọlẹ̀ ẹlẹ́kẹta òun náà ní pé ìjọkùta ríòrì ó ṣe ti ọlọ́run bá dẹ́gbàá ó pa wá láṣẹ lórí ẹ̀ a ṣe títí àníta break táì jáde láyé nù tó bá rí rẹ̀ ajẹ́ pé ó ṣe pàtàkì tí mùsùlùmí kákẹ́kọ̀ọ́ nípa àlẹ́ àìdáyádájì tó ń pè ní ìjọsìn ó ṣe pàtàkì èyí bá láti máa ń ni ká máa lékún rẹ̀ torí pé ìlékún rẹ̀ máa fi àwọn nǹkan ní yóò mọ fi hàn wá wọ́n bá dá mùsùlùmí wọ́n bá dá ọtún méjì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́yìn láwùjọ wa tá à ń bẹ nínú ẹ̀ táà ní jẹra wa nìkan táà ní ti jọ́ọ̀ táà ní ti ṣèdájọ́ àwọn àwọn tó kù àwọn ìyá lọ́ta yẹlẹ́po tí wọ́n wà lẹ̀ àánú wọn ṣe wọn àánú wọn ṣe wá àánú ara wọn ṣera wa orí kẹta bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì nítorí bàbá ń pè ní ìjọsìn èrò tó ń kí náà ni mọ̀ pé ọ̀rọ̀ dọ̀sùn ó kọjá àwọn nìkan kò mọ̀ wípé èèyàn lè kírun yóò tún lọ bẹ̀rẹ̀ wájú ọlọ́run ìdáwọ́ mi náà ní tọ́sẹ̀ níjọ sí àtòkítọ́tà gbàrẹ̀ tọ́sẹ̀ ọmọdé ọmọdé àmúdáwẹ̀ kúrò ọmọ tó ti ṣe áìjì ìbádọ́lá àwọn afọ́ ní alẹ́ìbádà ní tọ́sẹ̀ ní ìjọ sí alìkòdó wà tọ̀zẹ́lò yìí ráyé ìpọ́sí àtàhàzín ọlọ́gbọ́n mi jọ̀sìn ẹ̀wọ̀n ní ṣókí òní pé alùpùpù ìwọ̀tẹ̀fẹ́ lò kéèyàn tẹ̀rẹ̀ ẹ̀rì kéèyàn tẹ̀rẹ̀ ẹ̀ lórí bá yorùbá fún ẹ lòmí lè tọ́jú tàbí pẹ̀lú àmì ẹ̀ pé ìtẹ́ra mi rì yí ìdúrà mi lẹ̀ pátápátá yìí mo fẹ́ fi ṣe àgbéga pẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni wọ̀lẹ́ lórí ilẹ̀ ayé ń bìbà ká ṣe irú ẹ̀ fún tó tayọ ni ọlọ́wọ́ bá mi kí ọlọ́ba adẹ́dọ̀. yẹni pé kí ìyẹn ju wọ́n ju tẹ́lẹ̀ ó tẹ́rẹ̀ rí pátápátá láti ti kìíní láti ti gbé títóbi tọ́lọ̀ lórí àwọn àṣẹ tó pa wọ́n ní wọ́n ń tẹ̀ ní ìjọsìn ní èdè tó kúrò nìyẹn èyí tó gbajúmọ̀ nínú àlàyé táwọn àfa ṣe lórí ìjọsìn ní ọ̀rọ̀ bàbá wa ikú tí ń yà ọ̀rọ̀ ìmọ̀ọ̀lá tí wọ́n ní alẹ́ ìbáda ìyá ipò jọ́ọ̀nà lè kúṣì máa yọ ìbò ọ̀lá àwòrán dọ̀ من الأقوال والأعمال الظاهرة والباطن wọ́n ní ìdáǹpẹ̀ ní ìjọsìn òun ni orúkọ tó kú gbogbo nǹkan tọ́lọ́wọ́ ọba àyíkẹ́ lọ́nífẹ̀ẹ́ tó sì yọ ọ́ lú gbogbo tọ́lọ̀bà ní kọlá nífẹ̀ẹ́ gbogbo tọ́lọ̀bà ní kọlá yẹ́ mú sí ní mo pé ẹ̀kọ́ ọ̀rọ̀ jáde àti kí ni ẹ̀ṣẹ̀ iṣẹ́ tàbí iṣẹ́ èyí tó pamọ́ ni àbí ìtọ́ ọ̀rọ̀ síta subhanallah àti tó tàrí ìpòyí tàrí ìpòyí tó kú ni. àwọn kan bẹ tí ó máa bá ọmọ ṣe nínú tó ṣe wípé aṣọ wọn ti mú ìjọsìn ni àwọn kan wà bá ọmọ ṣe síta ìjọsìn ni èyí wọn kọ́ bẹ nínú ìjọsìn táwọn fi orí àwọn ọwọ́ sọ irú ọ̀rọ̀ àṣírọ́ọ̀bù sábà ọkọ̀ bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn inú ẹ̀ ni bẹ́ẹ̀ ló ń bẹ nínú èyí tá a ti ṣiṣẹ́ ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́lọ́ọ̀bà mi tó bá yọ ní sí tó sì nífẹ̀ẹ́ sí wọn láwọn tá à ń ṣe kí ni àwọn tá ń pè ní ìgbẹ̀sìnlẹ̀ abẹ́lọ́ọ̀bà ní kẹlá oṣù wa lẹ́nu re àwọn táyọ̀ ìgbàdá tiwa ọlọ́ọ̀bà ní tó gbà lọ́wọ́ wa la ilaha illallah alhamdulillahi rabbil alamin والصلاة والسلام على رسول الأمين عباد الله ń tí àwọn àfáà tí wọ́n pe ìjọsìn fún wa ní gbogbo àlámà rí wa pátápátá ó kọjá àsọ̀rá ó kọjá àrùn nìkan kọjá zaka ó kọjá siyan ó kọjá kágbẹ̀wẹ̀ ó kọjá alẹ́ zaka kọjá gbogbo àlámà rí ayé wa ni. gbogbo àṣẹ tọ́lọ̀ ọba àlíkẹ́ lọ́wọ́ bá ti pawá tọ́lọ̀ ọba àlíkẹ́ lọ́wọ́ pawá lọ́sẹ̀ náà ó túmọ̀ sí pé a máa rí ìjọsìn tọ́lọ̀ ọba lábẹ́ rẹ̀ nínú àti máa wí pé ọ̀rọ̀ tí bàbá ibùdó kéyìn àwọn ìmọ̀ òun náà tún bẹ wí pé ń pò jáde àwọn ìyẹ̀kún lè máa yọ ìbùkún láàrú ìyọ̀dọ̀ gbogbo tó bá ti ń bẹ nínú ìfẹ́ ọlọ́run nínú ìyọ́nú ọlọ́run lábẹ́ tó pàwọ́ láti àjẹ́ pé ìjọsìn ní kí ni ìjọsìn ní nǹkan náà tó bá rí báyìí àrí pé ilé ìtayọ ìlú táǹkì nìkan nínú ọ̀nà tá a gbà tẹ̀jọ kùtọ́rọ̀ omi ìrún wà kìí ṣèrú nìkan kìí ṣèrú nìkan nínú ọ̀nà tá a gbà ṣe kí ni tá a gbà tẹ̀jọ kùtọ́rọ̀ omi ìrún náà wà kágbà rẹ̀ káṣe hajj káṣe hajj tẹ́sán nìkan wọ́n ní ìjọsìn nínú ọ̀nà bá agbẹ́sọ̀gbọ́ kòtọ́lọ̀ ọ̀rọ̀ náà wà àwọn ilé agbẹ́ni tuntun pé àwọn àfẹ́ àwọn náà jọ wọ́n ní kí ẹ ṣe pẹ̀lú àwọn èèyàn yẹn káṣe àmúrù bíi màrúù ìwà náà ìwà ní ilé nǹkan kápá àwọn èèyàn dáadáa akọ̀wọ̀ àbàjẹ́ fún wa nínú àwọn ọ̀nà táǹdà jẹ́ ti fọ́lọ̀ òní ló ti pé ọ̀nà kan tó lágbára táǹdà ṣe ìjọkùn ní táàbọ̀rọ̀ gbèjì sílẹ̀ tó pé ti gbèjì sílẹ̀ àdáwò bá wa lọ́dọọdọ àdáwò bá wa nínú àwùjọ látàrí kí ni látàrí pé a gbé ojúṣe ọ̀nà fi ṣùgbọ́n ìjọ òkúta wa ń sọ àtìjọ òkúta lọ́run ìfọ́ ọ̀bà àlejò lọ́kàn gbogbo ọmọ ẹ̀dí èèyàn látọ̀lú lórí ni eléyìí nínú àwọn àwọn àmọ̀ ìdáàtò àwọn ìdáàdà ni àwọn akọ́kọ́ pé ta lè pè ní characteristic àwọn nǹkan bá fi ròyìn nǹkan sẹkùlárìtì ìjọsìn fọlọ́ ọlọ́ọ̀bà àlùtọ́lá gbogbo ọmọ ẹ̀dí ìyàn ló pa láṣẹ lórí ẹ̀ bìdúrí ìsìnkà tẹ́lẹ̀ ìlú ẹ̀dì kálẹ̀ tẹ́lẹ̀ tó wà tó wà wípé tó ibi táwà jọ́ ti fọ́lọ́ ọ̀dọ́ láì àti wá dé ipò kan tó ṣe wípé ẹ̀rùkan tán ní ilé ìlú òde bẹ́ẹ̀ àwọn òtún bùkátà sí ká jọ́ ti ọmọ ọlọ́ọ̀ni ní òkú ọgbọ́n ẹ̀rí òrí ẹ̀rí àwọn orílẹ̀-èdè facebook ní kíkanú àwọn onítúnfẹ́ ní nàìjíríà nílà kòtòkà àà ibi tí kòkó wá tẹ́bà níwájú ọlọ́run àwọn òtún wọ̀ sí ọlọ́run má ọlọ́run ló wọ̀ sí wa ìwà ìmọ̀lẹ́sẹ̀ wa alóhùn fẹ́ rọ́jò ààyè kan náà látẹ̀ ní nìlú ìpàlá tẹ̀sí ìgbà ọ̀nà gbà sí lè tọ́ aṣẹ́rú lópa ìmọ̀ ní láàrin wa iná ilé ìrọ̀ jùlọ. pẹ̀lú ìpàdé bàbá ńlá bàbá rẹ̀ kọ́ ló máa wí o ọlọ́run tó jẹ́ gbogbo wa ló máa wí yẹn. òun tó bìlì ní wípé òun ti dé ipò kan tó ṣe wípé ẹnì kọ̀ọ̀kan ní ẹ̀yìn tó ku ẹ̀ lójú bẹ́ẹ̀. àwọn ọlọ́run dé ipò báyìí tó wípé ìjọ kò sáwọn ọlọ́run ti ṣe kí ni ó ti gbé kúrò nílẹ̀ gbogbo ẹni tó ń pọ́ọ̀tọ̀ bá ìṣẹ̀ ìtọ́rù ní máa ń tọ̀rọ̀ ara àṣewò tí ó wọ̀ sí ó wọ̀ sí ń jáde wá sí òun àṣewà tó bá wù wọn tó bá wù wọn náà ká máa ṣe ní ẹ̀ka wò ó ṣéwù fẹ́ kó yín lọ sí mu náà ẹ̀rọ pé gbogbo àwọn kan láti yéésù gbogbo àwọn tó bá tẹ̀lé ní túnmẹ̀ náà lélẹ̀ torí pé gbogbo àwọn kóòdù yẹn àwọn ń já gbogbo ẹ̀ ká ṣèjọ́ kùtọ́ náà ó ní gbogbo ẹ̀dá pátápátá ló wà يا ìlú ẹnì kankan náà ọlọ́sọ تقرؤون يا ايها الناس ní ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اعداد وأنتم تعلمون ọlọ́ni mo fẹ́ ọmọ ẹ̀dẹ́ yàn ẹ ọdúnrún ọba kan ẹjọ́ sì fún ọlọ́run ọba yín eléyà làámùrù mi látọ̀dọ̀ ọlọ́run àṣẹ mi látọ̀dọ̀ ọlọ́run àti bá wa ẹjọ́ sì fún ọlọ́run ọba yín ẹlẹ́bí ìkọlà kọkàn ọba tó ti tó òun ló dá yín wọn lẹ́bí ìlànà ìkọ̀ọ̀kùnrin olódàrún tó ti gbọ́wọ́ bí lọ ìgbà tí ẹ kí ni òun ẹnìkan kúrẹ́lẹ́ a ṣe ìṣẹ̀mí wa lórí ìjọsìn yẹn lábẹ́ ìlú tuntun ni lọ́wọ́ ìlú yọrọ wa kúrò nínú agbo yẹn lókọ́ àwọn afáàmù rẹ̀ wípé mọ̀nà àṣà àlẹ́ ṣe yìí mọ́ta àlẹ́ yìí wọ́n mọ́ta àlẹ́ ṣe yìí bọ́ ìta àlẹ́ yìí gbogbo tó bá ṣe ìtẹ̀mí ẹ̀ lórí nǹkan kan orí tó ń ṣe tẹ̀lé ẹ̀ lórí ẹ̀ náà ni ó kù tó kú lórí ẹ̀ nígbà tó gbòdìdè náà nìyẹn àtẹ̀kíkà ṣe ìjọ kò sọ́nà gbogbo ọlọ́run paláṣẹ àtàfà àtọmọṣẹ àti dúdú àti pupa àti gbogbo tó wáyé kálẹ̀ fúnra wa àti gíga àti kúkúrú àṣẹlélé ọ̀rọ̀ ọ̀dọ̀ kù orí gbogbo ọmọ ẹ̀dẹ́ ìlú pátá ló mẹ́ láì lọ nǹkan sálẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀fà àdùkàlà ń jẹ́ tìkọ́lọ̀ ó bá àwọn nǹkan tí èké èèyàn náà àwọn náà ń jẹ́ tìkọ́lọ̀ kò débi pé ìjọba ní lójú òní máa bá wa wípé àà tó báwo èèyàn káàbọ̀ wá sí ìjọ tìkọ́lọ̀ máa ee ayọ̀kan wá bá ọlọ́run kàngbà òun bẹ́ẹ̀ إلا يسبحون بحمده ولكن لا تفطرون تسبئهم إنه كان حليما غفورا قالوا وإن من شيء بان بوبنك أعطاني وعين من شيء وما من شيء gbogbo nǹkan pátápátá làwọn oṣù kí ni ìtẹ́bí ìṣòwúbi àmdìhì àwọn náà ń gbé títọ́ di fọ́nà látara ìṣèjọ ti fún wọ̀n láti láti kọ̀ òun náà tẹ̀sí àrùn abẹ́lẹ̀ ọmọ ẹ̀dẹ́ ìyà ẹ̀rẹ̀ mọ́ báwọn tó ń ṣèjọ ti fún fọ́nà tó túmọ̀ sí pé àwọn ànàbàtà gbogbo àwọn orúkìtà rìn àwọn àyàwó náà àtọ́ àwọn jàmọ̀dá gbogbo àwọn kan lọ́nìí ọ̀nà ọ̀bá nǹkan pàtó sí ẹ̀rọ yìí ó ní kódà kí ní kọ́kọ́rọ́ ọwọ́ ọlẹ́kùn káàkiri àwọn náà ṣe ìbẹ̀tù fọlọ́ àmọ́ náà ti yà wípé àmọ́yọ̀ ọmọ ìpínlẹ̀ látẹ̀kọ̀ òun náà tẹ̀sí àrùn èyí ní èyí bá ti ṣe kí ni wọ́n ṣe ń ṣe ìjọ tuntun wọn. àbúrẹ́sì ìgbọ́nà tóbi oúnjẹ táwọn oúnjẹ yẹn tó ń ṣe àwọn ẹ̀dẹ̀ ìjọ lọ́wọ́ kòkó tó wà fún pé ọmọ ẹ̀dí ìyàmọ́ yẹn gùn máa ta akọ rárá kò ní sọ̀rọ̀ nìkan láńjọ́ ti bọ́lọ̀ gbogbo nǹkan tó lọ́wọ́ bá a ṣiṣẹ́ lájá pátá gbogbo náà ṣe kí ni gbogbo náà ṣe ìjọ ti bọ́lọ̀ àti àwọn màláìkà tí wọ́n ń bẹ pẹ̀lú ọlọ́wọ́ bá dẹ́dà ọ̀nà ìṣèkí ni ó ń ṣèjọ ti fún ọlọ́wọ́ nígbà tó lọ́ba ní kẹlọ́tọ̀ wáyé kọ́lá lè màláìka ìníjà ìlú fi láàbù kọlífà fọ́ọ̀lù àtẹ́jì hàn fi hà máa yẹ fi fi àwọn ẹ̀ sì kù dìmá wọ̀ náà nùtẹ́gbẹ̀ ìdí hàmdì wọ̀ nùfàbì lọ́t kọ́lá ìní ààrẹ mẹ́rin àtàrọ̀. ìgbà màláìka tí wọ́n fi ń fún ọlọ́ọ̀bà ní sígbà tó lọ́n tó kó fẹ́ jọmọ ẹ̀dẹ́yà onítorí ọlọ́ọ̀ tó àwọn tó máa tọ́jọ lórí ayé tó máa ṣe ìbàjẹ́ àwọn tó rí à tóbi fún ọlọ́ọ̀ à máa rẹ̀ tó kí ló fẹ́ ní ìyàwó lè fún ọlọ́ni ìní àlẹ́mú ẹlẹ́ta àlẹ́bù ẹni tí mo mà kò yí ẹ̀yìn ẹni ò mọ tí mo mà ọlọ́kìnrin kíkí ni ó fi dá ọmọ láìka látẹ́ ó túmọ̀ sí pé àwọn ọmọ láìka náà tó ń fi ló ń ka wọ́n ti rí àmọ́ kíkí ni wọ́n tó sì fọ ọlọ́wọ́ bá dẹ́dà wọ́n gbà náà ìka ìtẹ̀jẹ̀ òun náà bìhàmdì ìtàǹpẹ̀ ní ìjọsìn lábẹ́ ẹ̀sìn ìtàǹpẹ̀ ìtòsí wípé ọ̀ràn èèyàn ni kí gbogbo akágún ọlọ́kùn dúdú àti gbogbo àwòrán tí ìtàǹpẹ̀ ní ìjọsìn tó mú wá eléyìí ń tá àbọ̀dọ̀ mọ̀ ni àti ìwájú yíra wa lórí ó kan agbá yàrá wípé àmì ẹ̀sìn tó ní ìdè tó ń bu tóhùn tó lè jẹ́ ń tá a sìn táyì jáde láyé ni abẹ́lẹ́ àbàdìkẹ́rá ó ṣe wá lẹ́rú rẹ̀ tó gba ìjọsìn wa tó ṣe wá lẹ́rú tí ó tẹ̀jọ tuntun títí táyé jáde láyé àwọn tàbá ṣe ní ìjọsìn náà kọ́bà kó tẹ ọ̀dà lọ wa ọ̀dà láṣọ lọ wà láti wọ́ta ẹ̀dà àdìlá سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ثم من الصراط يرحمكم الله